Ah, alhamdulillah wasalatu wasalamu ala rasulillah amma ba'd tírà kejì tí wọ́n fi ti dánlẹ́kùn fún wa ní èní ọ̀nà tírà akhtaul musallin imam siddiq al-minsawi ń sàlàyé fún wa nípa àwọn àṣìṣe ọ̀kan tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nídìí irun pàápàá jùlọ táwọn èèyàn kà kún lónìí nọmba 16 15 báwo ti bẹ̀rẹ̀ wọ́n ti ṣàlàyé fún wa nípa àwọn àti táwọn yẹn máa ṣe ní mọ́ṣáláṣí júmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àṣìṣe tó máa ń ṣẹlẹ̀ ní àwọn mọ́ṣáláṣí júmọ̀ náà sì ni àfẹ́sì ìṣọ́jú láti sọ ó ní àdàwòránú bilimai ìsòǹdó kò sọ̀dọ̀pà kì máa káàkiri pẹ̀lú omi àti bọ́ọ̀sì sọ́dáka máa ń tó bá ń sọ mẹ́ẹ̀ à nígbà tí a máa ń ti kútùbà lọ́wọ́ ni ìṣàbùrú mẹ́tún bá ti fi kútùbà tí máa parí kútùbà àti ẹ̀dẹ̀ lọ àwọn tó máa ń ṣe kútùbà lọ́wọ́ yẹn kò yẹ nípa gbé ìgbà fún ìtàjírí láyẹ àbí wọ̀rẹ́bà a máa ń gbé káàkiri ní àsìkò yẹn àbí káwọn àyọ̀ máa gbé omi ká lọ fún àwọn èèyàn lómi bóyá àwọn èèyàn wà nú mọ́sálásí ẹ máa fún wọn lómi nígbà fẹ́ mu mi ọmọ ìràrá lè àkáni wàtàkà wàtàkà wàtàkà àkàtà ilẹ̀ àwámi náà man laysa hakum nasibu min al-ilm afa ni asise yi ó ko ba awamun nas ani awam na ni àwọn general people general people àwọn te ordinary people te pe afa ni laysa lahum nasibu min al-ilm àwọn ò ní ìpín kankan nínú ìmọ̀ wọn ò ní ìmọ̀ nípa islam omitara unasan bi ina ibihi ma ni iska il muslimin ó ní ẹ̀ẹ́wà rí ọmọ ènìyàn jọ júmọ̀ àbí tí ìjọmọ̀ ti kú túbà lọ́wọ́ máa omi káàkiri láti táwọn èèyàn lómi mu ìmáàmù ti tó àwọn èèyàn wá dùn lórí omi lọ́dọ̀ ti tẹ̀lé ìṣòro rẹ ni ìgbà rí òòṣà iṣẹ́ rẹ lẹ́yìn máa ń fún àwọn èèyàn lómi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọ́ọ̀bì sundókìlì lè لقوله صلى الله عليه وسلم والسمع ولم يلد àfáàní gbogbo eléyìí ó tako àbí ó kọdí àbí ó sì jẹ́ pípa kúrò gbólóhùn ànábì sallallahu alaihi wasallam tó fún wa ní àdínkù tó ti kàfíì fún wa ni àbáwọn amú díẹ̀ wa nínú rẹ̀ báyìí kí wọ́n sani sanaji ń sọ orí tí ń bẹ ẹsẹ́ ni tí wọ́n lọ sí jùmọ̀ bọ̀làmì bí àní pé ẹni tó wá tẹ́tí gbọ́ kútùbà tí ò dẹ̀ ṣe nǹkan tí ò dá tí ò sì láàgì ẹni tó kò sí wọ́n kúrò kò wà tí ò dá ìjọba kan mú díẹ̀ wá ibi àdúgbò pé ẹni wọn máa kí omi káàkiri máa gbómi káàkiri lọ́dọ̀ àwọn tó wà nù sáfù àbí kó tún ṣẹ̀dí láì káàkiri ó kàkà àdúgbò wàhálà kò lóhùn lábùú wọn ni gbogbo eléyìí à ń gbé omi káàkiri káwọn èèyàn àǹdíkà tí kò bí nílá nígbà tí kò kúkúbà lọ́wọ́ ó ní lágùn òní ẹni pé n tí ò dáa ni wà tí ò dáa ni kí máa ń bá ń fi kúkúbà lọ́wọ́ wà fíhì nínú àlá lè sọ̀rí pàkàkiri kọ́bí máa fíhì àwọn àní bákan náà ìbẹ̀ ni yóò máa bẹ nínú ṣíṣì ìwà tí ò dáa wọn àìdáa àti kí ni yóò tún kí ni lọ sí tẹ ìjìká àwọn ènìyàn tó bá fẹ́ sínú sáfù kàbọ̀ sí sínú sáfù kejì nígbà àwọn yóò máa yẹ fún yóò máa kọ́ tẹ èjìká àwọn ènìyàn àdínsẹ̀ wá lẹ́lẹ̀ lórí títí máa kọ́ tẹ èjìká àwọn ènìyàn wàkàrí náà nàbí yìí sallallahu alaihi wasallam ìbálì bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì kí ni ọkọ̀ fún wa kí ni ọmọ jókòó sẹ́yìn mọ́sálásí ọ̀la ìwọ́n ń ṣẹlẹ̀ púpọ̀ wọ́n ń pàkíyèsí àwọn ẹlòmíì but àwọn ẹlòmíì wọ́n ti mógùn ká ní ààyè tẹ́ máa jókòó sí wọn ìfẹ́ dìde kúrò mẹ́ lẹ́yìn sì burú jáì ẹlòmíì òde mọ́sálásí ààyè wà ní sáfù wájú àbí sáfù tó tẹ̀lé síwájú but tó wà lọ jókòó sí ẹ̀yìn mọ́sálásí mọ̀láfà fẹ́ sọ nílẹ̀ bíbà ìkànnì yusuf min kúdómihim ìdòkìrín àjùlọ sí mọ̀ àkàràtì masjid apá ní púpọ̀ nínú àwọn ènìyàn wọ́n nífẹ̀ẹ́ sí despite wípé wọ́n dé mọ́sálásí wọ́n ṣe dé mọ́sálásí àmọ́ wọ́n nífẹ̀ẹ́ sí ọlọ́mọdé kò sí ẹ̀yìn nínú mọ́sálásí wàhálà mọ̀kálù lè hádì ìhì wà ámùrì ìhì àfáà ní eléyìí ó yapa sí ìtọ́sọ́nà ànábì ó dẹ̀ yapa sí àsọ́nà ànábì pa wàtàdéyé olùsọ̀wábì wàlájò eléyìí gan ìráláre ni tí yóò máa ra láàdá àti ẹ̀sìn tí yóò rí bá ìyẹn ra láàrin ní ìgbà ọjúmà lìkọ́lìhì sallallahu alaihi wasallam agbóhùn ànábì tó báyìí nípa kí ẹ bá dé mọ́síláàsì tí ogun kan wàdánà mìíràn ní imam ẹ̀ súnmọ́ imam ànábì wa sọ orí tí ládá yẹn fàkọ́lùhù ládánà mínal imam gbọ́nà tánà bí tó láyé tí kúrẹ̀ súnmọ́ ìmáyì tìkìdù àhàdàlà azim láyé tí mo ìdàdìdánwó mínal imam wàlìjìló fi ti mọ̀kànlá ti fò wọ́n kò kàá sí pé ẹ̀san tí yóò rí gbà níbẹ̀ ẹ̀san tí tàbí ni ẹ̀san أما من يجلس في مؤخرة بعيد أن نال الثواب بقدر بعده من الإيمان كان تبع لو jókòó sí ẹni irú ẹni bẹ́ẹ̀ yàní sẹ́yìn mọ́sálásí ó jìnà sí torí ẹ̀sẹ̀ yìí ní déédéé bó bá ti jìnà sí ìmáàmù tó kama anna sọ́kọ̀lá awal lahu fadl kabir wa azim bi qawlihi sallallahu alaihi wasallam law ta'lamuna ma fi sọ́kọ̀lá awal ma kana illa far'a a ila furja al-mustafa al-hadith a ọ̀nà ni pé anábi ní ṣáìpé ní ẹbá ma nǹkan tí ń bẹ nípa sáàfù alákọ̀ọ́kọ́ ni ìbájẹ́ pé ẹbá ma oore tí ń bẹ níbi sáàfù alákọ̀ọ́kọ́ àdíṣ a máa dùjàdù láti pípẹ́ dé ṣàkóso tó ṣe pé ihò yàní ààyè kékeré kan ló wà ń bẹ̀ ẹ bá máa oore tó wà ń bẹ̀ ní ẹ ní sí ihò kékeré kankalẹ̀ ìsáfowájú ilé ẹgbọ̀n àgbà ó ní ẹ máa dún ni láti pípẹ́ dé kò sí ìsáfowájú yẹn Ibn Taymiyyah rahmatullah wọn sọ nínú ọ̀rọ̀ báyìí pé man ja'a awwal an-nas wa saffa fi ghayri al-awwal faqad khalafa ash-shari'a wa idha damma ila dhalika isaa'atu as-salat aw fudul al-kalam أو مكروها أو محرمة ونحو ذلك مما يسقان المسجد عنه فقد ترك تعظيم شرعي ابن تيمية رحمه الله ó lẹ́ni tí ọdún mọ́síláàfí ní àkọ́kọ́ àsìkò tó wá lọ tó sáfú tí ò tó sáfú ní sáfú àkọ́kọ́ sáfú àyẹ́wà ní sáfú àkọ́kọ́ kò wájú kò sílẹ̀ ọlọ́jú kò sẹ́yìn ìlú ẹni bẹ́ẹ̀ fáàlà fàṣàríà ìyá fàṣàríà bá tún wá fi kún nǹkan tí ṣe yìí yàní ìsá àti sàrànṣe tún wá fi ààyẹ tún wá wà ní irun yẹn tó kírun yẹn dírun yẹn ò ti dáa àbí tún wá ń sọ ọ̀rọ̀ bóyá bí tí lọ kùtì yẹn ń sọ àwọn ọ̀rọ̀ míì tí ò bá mu àbí ọ̀rọ̀ tá a kọ̀ ọjọ́ nǹkan míì tó jẹ́ èèwọ̀ nínú àmì tó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé a sọ́ra fún afá nínú mọ́ṣáláṣí ẹni bẹ́ẹ̀ fàkàdìtà àzímù ṣàrà ẹ̀yìn ó ti gbé ọwọ́ tíṣẹ̀ríà ọwọ́ tíṣẹ̀ríà mú wá fún wa ó ti pàtàkì ti gbé kalẹ̀ ẹ̀rí lẹ́yìn ni ìtàrí ọ̀rọ̀ tí àfáàsọ̀fọ̀ alábẹ́ ọ̀rọ̀ yìí a sì rí ní ìmá ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ibi kí ọ̀pọ̀lọpọ̀ di mọ́sálásí ìṣẹ́lẹ̀ kí wájú àbí títí wájú bá ti kún láti kó sí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́mí ò lọ jókòó sẹ́yìn ibi tí àwọn tó bá dé lẹ́yìn rẹ̀ níwà lọ́mọ gba àwọn orí ká gbìyànjú láti kíyèsí àwọn nǹkan wọ̀nyí àwọn tó bá dẹ̀rí tó ń ṣe ká gbìyànjú láti sọ̀làyé fún ọ pé nǹkan kò bá ṣẹ̀rí à Islam bí a bá fi dé sí láìlá sí má jòkó sí àwọn sáfù ọmọsàsánú àjúkárí àwọn orí ìgbẹ́lẹ́ ká máa bí ti sáfù wájú ẹwà ní sàrẹ́bì kan láti kọjú ibi tó yẹ wáyé pé ìjọ júmà ẹni bá tètè bí kíláàsì júmà yóò ní láadáa bí ẹni tó para kú mí ìfẹ́kọ̀ọ́ ìpara fún tí wá sí sọ̀rá ìlú ládá tí ó ní nìyẹn ẹni bá dé ní àpẹẹlẹ kejì yóò ní ládá bí ẹni tó pa màálù tó fi sọ́ráka ẹlẹ́ẹ̀kẹta bí ẹni tó pa àgbò tó fi sọ́ráka ẹlẹ́ẹ̀kẹrin bí ẹni tó pa adìẹ tó fi sọ́ráka ẹlẹ́ẹ̀karùn láàrin ẹni tó mú ẹyin tó fi sọ́ráka ẹni bá dé ní pẹ̀lẹ́ẹ̀kẹta yìí ni kí sí ìmọ̀ bá ti borí mímbà ìbámu ti sálámù ti wà lórí mímbà òun ò nífinu gbogbo ládá ìmọ̀ ó ní ládá júmà àmá kò nífinu gbogbo àwọn ládá ẹwọ kíyàn ó pa odidi ràkúrú kó bèèrè sálákà kó lè ti tó àwọn afáwà wá pín àwọn àsìkò wọ̀nyí báwo ni ẹ̀bọ́ ẹni tí ó gbà ràkúnmí ládá ràkúnmí kó ní àsìkò ní òde júmà ó ni ilẹ̀ mọ́ ìgbàwo ni ilẹ̀ mọ́ lásìkò tó rùn bá jáde tóun bá ti jáde bí a bí six eight àbí something like that so bóyá ní tó bá yẹn tó bá lára rẹ̀ tó fara kún yẹn tó dé bí six àbí six àti seven or something like that ẹni tó gbàládà màálù bí ẹni tó dé bí eight thirty sí bí nine kankan yẹn àbí ten ládà àgbò ẹni bá dé bí ten eleven ẹ sí súnmọ́ súnmọ́ bí twelve something like that ẹni tó gbàládà adìẹ tó bá dé bí twelve ibi irú twelve thirty kankan yẹn tó máa ń gun mímbàrí ní. Eh, one àbí one thirty ẹni tó bá láàdá ẹyin ẹni tó bá dé jùmọ̀ níbi one sí bí one thirty ẹ̀ kí má mo tó gun mímbàrí kí má má tó gun mímbàrí báyìí kò sí ládà kàkà fún ìtọ́mọ́ àti ládà àrùn tí ó kì í ká gbìyànjú láti mọ ètò wabarakatuh